jiki a kwaya da mustahzi'un bil kazzabi wa ni zo gode ba zo ko rahim ka zo ko al makir torí ẹ̀ nínú àwọn àṣìṣe tó gbẹlẹ̀ òní kí wọ́n sọ àwọn alábòsí gẹ́gẹ́ bó ti sọ subhanahu wa ta'ala ní sọ́rọ̀ tó sọ inna Allaha la yahdi al-qawma adh-dhalimin ó sọ mọ́ mi náà tó pọ̀ inna Allaha la yahdi al-qawma adh-dhalimin ẹni tó bá jẹ́ alábòsí ọlọ́run lọ́wọ́ ní fún ọmọ rẹ̀ yàgbólmó yẹ́gbùnà ìlú hidaya wọ́n ni ta ìlú lágbàjá tí ò mọ̀nà ó lè mọ̀nà torí pé ó ní gbólmó ọlọ́run sì ní sàbòsí alásẹ́bí ليتبع القول قال النبي محمد صلى الله عليه وسلم بيقول جاءتني وجهه مفوق هذا أن لا يكون من الظالمين والله هذا في امتنان من سورة النصر ألم نشرح لك صدرك سورة الشرح سورة الشرح ألم نشرح لك صدرك يجي في انشراء الصدر

inú rẹ̀ yẹn lọ́nà lọ́wọ́ fi bá wa ṣe kò sáde kún rẹ̀ kò wá di sífàtù àlùwọ̀lọ́dọ̀ òfin gbé òfin kankan rẹ̀ fún wa. gbogbo òfin tọ́lọ̀ ń gbé fún wa bá nínú àkídá ilẹ̀ àlájì pátápátá sífàtù rahman nìkan ló ń ṣe gbogbo òfin fún wa. kódà tó bá tó di bí ká bá ẹni tí ó bá tẹ̀wé níbi jìnnà yára sífàtò rọ́fùmà náà tó lójú fún wa torí pé tó fi jẹ́ sífàtò rọ́fùmà ní pé tó bá fi lè lo sífàtò gọ́dọ̀b ẹni oníwulẹ̀ túbá ni oníwulẹ̀ jìyà àbí tó bá túbá kò ní gba ìtúbá ẹ̀ torí innahu yaghdab alayhi lákin sífàtò làájì tó ti fi àgbègbè náà ìkẹ́ kó mọ́ dà lè kíámà àwọn kan sọ pé kátà yìí yanjú ẹ̀ òun lẹ́yìn wa sọ bẹ́ẹ̀ ẹjẹ́ àtà yìí yanjú ẹ̀ kó mọ́ dà lè kíámà kó mọ́ wà lè ju bá ti lò lọ kò sí fàtò rọ́nà lọ́lọ́ kí làwọn ẹ̀rí ẹ̀ ọlọ́run ni yá ayọ̀ lẹ́bí na àmọ́nù yá ayọ̀ lẹ́bí na àmọ́nù kutiba alaykum al-qiyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun kutiba alaykum as-siyam mo ti kọ ààwẹ̀ lé lórí kò ní ìdí kàmọ́ tuntun àná tẹ bá rí ọ̀nà tí ẹ tó wá kọ́ mọ̀nẹ́yìndù yahudiyya ká ń kọ́ lọ́gọ̀rọ̀ àwọn ìyàmí àtiwá ọ̀gá òfin beg for services if you are being paid for it you have to do it tá a bá ti sanwó rẹ̀ gbọ́dọ̀ ṣe náà bí ọ̀gá wa máa bẹ̀rẹ̀ fún services kò ṣeé ṣe òṣèlú ní tó bá fi lè mú atáǹsanwó ó ṣe náà ni ààrẹ máa sanwó kó mọ́ ṣe yóò wá sọ pé àwọn ẹlẹ́bàá ṣe kìíní èyí tí a máa sọ pé èyí a máa sọ pé èyí tí wọ́n fún wa ní reason tí o ṣe gbọ́dọ̀ reason ní eight wọ́n ní ṣe mọ̀ pé àwọn kọ́sọ́mà máa dé ọ̀gá ọ̀gá ọ̀kà fi ọ́ ni pé àwọn mẹ́jọ ni resumption sí wọn kó sáyìn appointment letter àmọ́ Rabbul Alamin subhanahu wa ta'ala oníyàwó lẹ́bí náà mọ̀ ní tó mọ̀ wípé yóò fẹ́ ní wá lára àmọ́ kẹtù ní nǹkan ẹ̀rọ wa torí pé àwọn tí ó ní máa yé nínú àwọn dókítà wọ́n ní ààwẹ̀ dandan ni pé ibi ó paná ní ẹ̀mẹ́ ọgbọ̀n lóṣù ní ọdún ní ẹ̀bá fẹ́ lálàáfíà ẹ̀yin náà lè wá jẹ bí ẹ bá fẹ́ lálàáfíà wọ́n ní bíbí ò bá panú lẹ́yìn ọgbọ̀n bí ẹ bá fẹ́ lálàáfíà pé àlàáfíà ò lè sí lára rẹ̀ lífà wa iṣẹ́ rẹ̀ ti máa ń pọ̀ jù kò sì pé méjì lára òun náà máa ń pè ní project manager of the body kò pé méjì lára ẹ̀yọ̀ kan ní lífà gbogbo oúnjẹ tá a ti ń jẹ pátá ló gbọ́dọ̀ explain ó gbọ́dọ̀ yọ àwọn kankan kúrò ń bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ òun náà bí ní ká ṣọ́ra pé ká má jẹ oúnjẹ tó ẹ́ wọ́n ní tẹ́bá ṣe bẹ́ẹ̀ yóò ti fẹ́ mọ́jú ní bẹ́ẹ̀ báyìí jílẹ̀ tó fi nǹkan sílẹ̀ sẹ́nu tẹ́bá tó fi nǹkan sẹ́nu yóò tó ṣiṣẹ́ sílẹ̀ sí i ó ní pé tó bá jẹ́ ọmọ twenty five years fún twenty four years kò sí ní tó bá jẹ́ ọ̀rẹ́ kò lásìkò kan tí wàá ṣe kàkà àmọ́ tó bá ti gbàwẹ̀ lásìkò ní pé nígbà yìí tó bá ti wá sinmi ẹ̀ẹ́rì lára skin kí ni ó ti ní kò ní ìfẹ́sì kan wà tí ó ṣe ọ̀rọ̀ ọ̀gá ènìyàn lálàáfíà nínú àánú ọlọ́run yóò ṣe ládàá fún yàn ó sì gbọ́dọ̀ lálàáfíà ìtura àlejò àmọ́ ìtura àlejò bí ìgbà tí yàn rọ ọmọ wọn má bínú bínú àwọn tó rí àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ṣe bẹ́ẹ̀ báwọn náà ṣe ṣe nìyẹn kàmá kùtìbà alẹ́ lẹ́bí nàmẹ́ kọ́bìrì kùn láàrín lẹ́kùn tẹ̀sán Allahu tó káwárí kàmọ́ kú ti bára lẹ́bí náà ní kọ́bílì gbogbo ọlọ́run fẹ́ràn wa ló ṣe fi yẹn kún ìyá wọn dúpẹ́ tójú gan máa ń tìwá wájú ọlọ́run bá ní àwọn kú ti bára àtún sí ìyàwó òun kí làwọn tó tọ̀ fi yẹn sí nǹkan kan pàwọn lákẹ́ náà ni. àti that is not enough gbogbo ìdájọ́ tó bá ní ṣe pẹ̀lú pé ó fẹ́ ní wá lára pé ká gbádùn ara wa ọlọ́run tó fún wa rí bí ọlọ́run ní. Suratul Baqarah bákan náà ọ̀rọ̀ ni láti ń sọ̀rọ̀ àrọ́fàṣọ ilá nìta ìtún ọ̀rọ̀ ni uhilla lakum laylata siyami àrọ́fàṣọ ilá nìta ní ìsìn ẹ̀tì ìsúnmọ́ àwọn àyàwó yìí àrọ́fàṣọ ilá àrọ́fàṣọ ni ma yata'allaqu فيما بين المرء بين الزوجين أنا أرى اللي بينك يا وين رفض فيما ما صار نفا خصوصيات النساء لا يقاتي أولي الله نوحل لكم ليلة الصيام الرفض إلى نسائكم اللي كينا لرمضان رمضان hunna libasun lakum wa antum libasun lahun ìbá wọn ni libas nǹkan mẹ́ta tí aṣọ máa ń ṣe ìmọ̀ ń gbáyàn ìmọ̀ ń buyì kúnyàn aṣọ máa ń buyì hunna libasun lakum àwọn ìmọ̀ pàwọn ìyàwó yóò buyì kúnyàn yóò sì máa ń bo owó èèyàn lóbó èèyàn láṣẹ ìsì máa ń jẹ́ ìsọ̀fúnyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìgbẹ́ lára ọlọ́run kan pa iyẹ̀ tí pé hunna libasul lakum wa tún ń antum libasul lahun alima Allahu annakum taftanun kuntum taftanuna anfusakum fataba alaykum wa bá afa ankum fal ana bashiruhunna tẹ́bà kan yẹn kí lásọ̀ ani al aslu fil awamir الدلالة على وجوب الآن باشروهن يعني من لم يباشر النساء في رمضان عاصي لأنه هو أمر هنا مسبوق بالنهي ثم يقتدي الإباحة إذا كان الأمر مسبوق مسبوقا بالنهي فهنا يقتدي الإباحة أو التحريم مخلوطا بالتحريم يكتري هنا الإباحة يعود طرفين فالآن باجروا قلنا وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الخيط قالوا أن تنزل علم الله أنكم كنتم تختارون أنفسكم يقول لي إنه كان كيما السماء يعرفون والسكان انتهى فتاب عليكم وعفى I think that is not enough. Allah to sanu Surah Al-Ma'idah. قال إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا بوجوهكم برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء ولم تجدوا ماء فتيمموا صعيدا طيبا وانصروا بوجوهكم وأيديكم منه ونمنه كله ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم ويتم نعمته عليكم لعلكم تشكرون bàtọ́lọ́ wọn bá sọ pé àlùwàlá kan sí àlùwàlá tẹ́wọ́ pé hàn kẹ́nìkan máa sọ pé àlùwàlá ọlọ́tún wa ń rọ̀ wá. ma yuridu Allahu liyaj'ala alaykum min haraj láàfin ìfẹ́ ní ìmára ìfẹ́ ní ìmára lẹ́yìn bàtọ́lọ́ ń pa wá lẹ́yìn tó walakin liyutahhirakum ويتم نعمته عليكم ولعلكم تشكرون so nínú àánú ọlọ́run ni pé ọlọ́run a tún máa rọ̀ wá wà tó fẹ́ sífọ́tù àrọ́hìmọ̀ nìkan ni wọ́n fi ṣe ṣẹ̀rí alásòkè délẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé inú àwọn afọ́ onímọ̀ kọ́ọ̀sì ti máa ń sọ wípé ó ní àkáàmù ṣẹ̀rẹ̀ẹ́yà mabniyatun ala ikthari masalih ma amkana àkàmú àṣẹ̀rẹ̀ẹ́yà gbogbo dájọ́ tẹ́lẹ̀ bá sọ pé haram halal mabniyatun ala ikisari masalihi ma amtara dídáadá ó ti pọ̀ sí òní ẹnìkan bí wípé ṣíyàn lè gbé ìtàn ẹran fún bàbá ìyàwó rẹ̀ àbí ìyá ìyàwó rẹ̀ tó bá bímọ pé wọ́n á níbẹ̀ ni wọ́n ní kílẹ̀ rí ẹ̀ mo ní aláàkùlù sẹ́lẹ̀ ní sáà nàìjíríà wọn gbé ògbọ́n tá a pè ní àkàmù ṣẹ̀rẹ̀yà mabniyatun ala ìtsáàrí masọ́ọ̀lì àwọn tẹ̀kíìrì ní bábí ọ̀la tẹ̀kíìrì masọ́ọ̀lì mọ́ àǹkànà bí èèyàn bí dáadáa bá ṣe lè pọ̀ tó ni wọ́n fẹ́ wọ́n tẹ̀kíìrì masọ́ọ̀lì mọ́ àǹkànà kí ni fi ń da tó pé ah, ah, ọmọ ẹ̀hùn làṣà wa sáàbá ilé rí tó sọ́nà ṣẹ̀rí àpá ní ṣe tó sì jẹ́ pé ń bí dáadáa ah, ó bá pọ̀ kọ́ síbi ṣẹ̀rí àlọ́ tọ́lọ́fẹ́ náà nìyẹn ẹ gbọ́bọ́lọ́ ní sọ ni látẹ́jẹ́ alùmọ́ha ó rọ̀ rọ́ta sí àìmá nìkan an tàbárú wà tàbtàkú wà tó wà tó sì ẹ̀hùn náà ẹ̀wọ́ ayà ìtòrí ọlọ́run ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا Ọlọ́run ni má fi ní ṣe ẹ̀rí ó ní kí àmà òfin mo ti búra pé mi ní kí mọ́ mo ti búra látẹjá ohun ọ̀nà ọgbọ́ta lè àìmọ́ àríkò. a ń tàbárù ó gbọ́dọ̀ ṣàdéhùn kankan torí kékeré yìí mo ní mi ní mọ́ ó wá rí tó dáa jùlọ sínú Ọlọ́run ọgbọ́dọ̀ إذن أحكام الشريعة مبنية على تكسير المصالح مع أمثالها وتكليل المفاسد مع أمثالها gbogbo gbọ́tí tọ́tí dábẹ́bá ní forí gbára wọn ẹ̀yẹ̀ bá ti ní kìíní ìlọ́kàn yẹn ti mọ̀ bí ah, gbogbo tó bá mọ̀ bí dáadáa ọlọ́run bá ipa kó àfikárì nǹkan kan tẹ́tí làákàyè tí wà ló sọ pé ó dáa náà sùn sọ pé ó dáa ọ̀tọ̀ ní nọ́sù sọ pé o àwa ni màfúhùmù pé wa ni pé kò súnmọ́ sí nọ́sù jẹ́ wọn ni a màfúhùmù lá òun mọ̀lá wọn ni wàhálì yìí ya òṣù òṣùlù islam anabi sọlọ sallallahu alaihi wasallam nínú hadithi salamatu bin aqwa akhrajahu al-bukhari ìwáyà mi wa ni bukhari náà. حمر الأنسية أو الإنسية حمر الإنسية domestic donkey ẹran lé tó jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé wọ́n máa ń gùn fàṣùkì àìlànàrí sọlọ́lá àìwọ̀sálàmà wọ́n wà lọ́dọ́ sọfà náà wípé àwọn èèyàn wọ̀nyí jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ àmà ní ìkẹ́gùn máa ìnira ni ó jẹ́ àdúgbò fanada fi nasi bi ala sauti anagbani ẹ gbọ́dọ̀ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ní ó ti dè wọlé lórí nínú ìwáyà ti sálọ́wọ́ tó fi náà akọ̀wá ogun ni wọ́n wà lọ́sọ́ tó Khaybar wọ́n gbé ìgbà kan náà anábìrin bí wọ́n pín sallallahu alaihi wasallam ilẹ̀ gbé kan náà wọ́n ní ọmọrò ìsìyà apá kánú akẹ́tẹ́kẹ́tẹ́ tó akọ́wá ni anabi ni ẹlọ dànù sallallahu alaihi wasallam kẹsì fọ igbá tẹsí faqala rajulun àfànàtúnú títà wọn wulẹ fọ gbá àti gbọ ẹrú títà kan fọ káfi gbá wálẹ káwọn kọ àjẹmọ anabi ni ẹsẹ ìṣẹ̀lẹ̀ ẹlọ fọ kí ló fi ṣiṣẹ́ ó fi ìṣúrí ìṣẹ̀rí àṣiṣẹ fífi Ọlọ́run wa ní àìwé sí nǹkan nígbà tá a ti gbọ́ yìí ànábi Ọlọ́run. النبي صلى الله عليه وسلم إذا أحكام الشريعة مبنية على تكثير المصالح ما أمكن وتقليل المفاصل ما أمكن وتقليل المفاصل ما أمكن أحكام الشريعة nínú رحمه الله wa ni pé gbogbo mọ́símọ́n àbí ti ní mọ́símù tó tóbi inú ṣẹ̀ríà ọlọ́run ọba máa ń fi àwọn mọ̀kàndínmọ́ tẹ̀síwájú wọn akọ́mọ̀bà bọ́mọ́ àlọ́ ṣáàrù ramadan oṣù ramadan tí ń bọ̀ yìí nahnu al'an fi ṣáàrí tẹ̀mìrì wọ́tẹ̀dìrì ṣáàrí tẹ̀mìrì wọ́tẹ̀dìrì ṣáàrù táà máa fi gbára dìde ramadan láwàá yìí كما جاء من آه، رواية رواية من عائشة رضي الله عنها أخرجه البخاري ومسلم قال كان النبي صلى الله عليه وسلم يسوم حتى نقول أنه لا يفطر النبي من داوي تتعرف آه يسوم باوي بيعوي ويفطر حتى نقول أنه لا يسوم إذا ni iko si ni gbawe في ile e titi tawon so pe وما رأيته صلى الله عليه وسلم احتمل صيام شهر من يقوي قبض إلا رمضان أفوش رمضان وما رأيته أكثر صياما أو أكثر صياما عفوا أكثر صياما إيه دوار النبي قبض وجاء من شهر من في شعبان ní ìrì ọmọ ìlú fi ṣàbàn ìrìn kó bá wẹ̀ ní oṣù kan kó pọ̀ jù láyé tó tó ìtumọ̀ ìgbà ní ṣàbàn wọ̀fì ìrìwáyà tó ń káàna yọ̀tún mu ṣàbàn kúlà a máa gba ọgọ́rọ̀ ṣàbàn bá ṣe tún yẹn. káàna yọ̀tún mu ṣàbàn kúlà a máa gba ọgọ́rọ̀ ṣàbàn ní ọ̀dọ̀ mu ṣàbàn. وقد يقول القائل كيف بحديث أبي هريرة إذا انتصف شعبان فلا تصوم فيه نظر والله أعلم وإذا نصوم كما صام رسول الله أما الدرجة نبينا في في هذا الشهر المبارك يوسف أما يوجبني قوله عليه الصلاة والسلام في شأن هذا الشهر قال عليه الصلاة والسلام أخرجه أحمد في مسنده والإمام النسائي في السنة قال شهر شعبان يرفع العمل في شعبان أدى tán رمضان ونجي سواه ní سماه ṣàwálì wo ramadan ó ti ní ẹgbẹ́ ramadan ti ẹ̀ka ọlọ́run wá dúró lè wá tó fi ṣàbáyé lè fi ẹ̀kọ́ wa tó bá kú bẹ́ẹ̀. kódà tẹ́ẹ̀sì ń bẹ lẹ́yìn tẹ́ẹ̀sì jẹ̀mọ́ kódà kéèyàn káfúnyàn ní ten million gbígbà àti capital rock to mile àtúnlá fẹ́ gbà ní ramadan lọ́fíìsì òkè ìdí ramadan náà. kéèyàn máa wà ṣiṣẹ́ owó kankan fún un kó kà máa mú ó ti oúnjẹ náà ní yọ ó wá tún lẹ́lẹ́ àfihàn pé yóò yọ jù báà lọ. kíní kan wà tí máa ń jẹ́ kí ó jọ bí fẹ́ jẹ̀fẹ́ tán lára èèyàn tẹ̀ mọ́ táwọn ní kíní yẹn ti tán ìgbẹ́ni kálukú náà ló sì mọ́ ẹgbẹ́ òun ta sí gáàsì pé wọ́n ní gáàsì tán ẹ̀kọ́ sí bíi gáàsì tán ó ti fẹ́ di bí ọtí tí àjò fẹ́ sọ síjì lára wọn èèyàn wá ná nínú owó èèyàn ná nínú owó yìí fọ́dún kan wọ́n á ní kí èèyàn wá takáǹtì ẹ̀ wallahi yujibu ni an yaqula alayhi salatu wa salam annahu turfa'u al-a'malu fi sha'ban now a ní tí wọ́n pè ní tasjilu al-umri tasjilu as náà ni al-Ghazali ní bíbá ẹ̀ bọ̀tí níbi kọ́dára mọ́ sí àtọ́ ẹ̀ al-umri as-sanawi al-usbu'i kẹ́ni kọ̀ọ̀kan wá kúrò láyé wọ́n gbé ìwé rẹ̀ báyìí wọ́n gbé lọ fún ọlọ́run wọ́n sọ bí sì pé ṣáàkiri ibn Yusuf hádà àmàlù kàtàrà ọ̀nà wọ́n gbé ìwé náà pa wọ́n ti sáǹpù màláìkà tó wá gbéwé ìsọ̀bí ti fọlọ́ òní ti sẹ́ni tó jọ̀gbọ́n àti àwọn òní gbaṣẹ́ lónìí. tó bá wá sọ̀mí ti ẹ̀sán òní gbaṣẹ́ mi o tó bá sọ̀mí ti ẹ̀sán yóò wá dúró ìláyé òmìnir kìyàmà tí ó fi lọ gbéwé ń padà. wọ́n ti dìsáìdì ń jẹ́ wọ́n gbé o ọlọ́run nìkan ló lè kéjì ọ wọ́n ṣe bó bá ṣe ń dákẹ́ báyìí la ilaha illallah wọ́n sì jẹ́rọ definition tí wọ́n àwọn màláíkà torí ojoojúmọ́ ọjọ́ wa náà ni wọ́n ti mọ̀ pé ẹ̀ olú ọ̀tẹ́ náà final minute àwọn destination ọlọ́run rẹ̀ gbé síbi tí wọ́n gbé sí ó gbé àwọn kan sí ẹ̀lì yìí ìwọ̀n wọ́n gbẹ̀gbẹ̀ yìí ìjì inna kitabal abirari láfi ẹ̀yìn yìí ọlọ́run yóò jẹ́ pé bẹ́ẹ̀ ni ìwé tí wọ́n wà tọ́mátì wá sọ̀ ní tẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti gbé kalẹ̀ báwọn yóò wá wá jẹ́ ògbéra tó wá jẹ́ ẹnì kejì ni wọ́n nìkan fi ti mọ̀lẹ́kọ̀ wá dúró kò ní rẹ́rìn kò ní sunkún kò ní sọ̀rọ̀ kò ní ṣe kankan kò ní ṣáhàwà nǹkan dúró lé wọn kò sì gbọ́dọ̀ sọ nǹkan kan ó sà ọlọ́run ni torí ti ẹnìkan lọ́lọ́run dá mọ̀lẹ́kà méjì tí ò ní tí wọ́n ṣe ju pé kákan wá sọ̀rọ̀. ẹ ó láàyè torí ẹ lọ́lọ́run sọ pé alladhina hum fi khawdin yìí màá wá dá mọ̀lẹ́kà méjì torí ti ẹ kó olùbá àwọn ọlọ́pàá sí. kò lè máa gẹ́gẹ́ kò lè máa ṣe bebe ọ̀rìn ìṣẹ́ máa ṣe déédé mẹ́lẹ́ka méjì láyé fàálùhù ákìlù òṣèǹ tó nílá káyẹ̀ tó ní rẹ̀ وبذلك جاء من حديث ابي هريره رضي الله عنه سنن الترمذي قال ايكم يرضى بذلك قال إن الله أمر يحيى بن زكريا بخمس كلمات أن يعمل بهن وأن يأمر بني إسرائيل أن يعملوا بهن قال فتبطع يحيى قال لهم يا ابن زكريا ليس كنت قلت كيف لهم كمان يا ابن زكريا زكريا هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ولم فنادته الملائكة وهو قائم في المحراب يصلي في المحراب أن الله يبشرك بيحيى الله أنك فوني ودنك بيحيى أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا وسيدا وحصورا ونبيا من الصالحين الله هو مطلوب ورجعنا به قل بما هو yes aka ọjọ́ pa fún ọ̀nà lọ́mà orí Mariam ló fún ọ̀nà kò ní bímọ ọ̀rọ̀ àmọ́ yóò da tán yóò mọ̀ tán sí ìdọ̀dọ̀ lọ òní sí àbá òní sẹ́ lọ́rin wàhátúrà òní sẹ́ ọlọ́run ọba rí wàhátúrà òní sẹ́ lọ́rin. wọ́n mí nà sọ̀rọ̀ bàbá gbé àwọn ẹni rẹ̀ dìde bẹ̀ yóò sì قال رب أن يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر bóò ní irú mi ṣe bímọ náà òun náà ló tọrọ mọ́ ó yẹ bọ́lọ̀ sọ̀rọ̀ sí ní ọlọ́run ìjọ understand it قال كذلك الله يفعل ما يشاء النبي صلى الله عليه وسلم gbà tó nípa azlu

wọ́n ní òṣèyọ̀ òun ló wọnú cerebellum ó wà lọ kọlu ọ̀blangata ẹlẹ́wọ̀nkọ́ ọ̀blangata tó wá ti kọlu cerebellum àwọn táwọn ògbọ́lọ́ngbọ́ àwọn tẹ̀lé pé ah, wọ́n lọ fẹ́rẹ́ ọ̀tà ìdí òní ìtumọ̀ tó kàn wà mú fọ́ọ̀dù ká tí wọ́n fi dàrọ́ pọ̀lọ́ rẹ̀ lọ لو انا fi لو كان في jórí àpáta قجوري اقطع wọ ọlọ́run láti sọ̀dọ̀ إن الله أمر يحيى بن زكريا بخمس كلمات أن يعمل بهن وأن يأمر بني يأمر بني إسرائيل أن يعملوا بهن فتبقى يحيى وباو يحيى بن زكريا أتجيتي يفهم أن انت باكا فها فأتاء عيسى بن مريم anábì ìfàwà bá ìmọ̀ à ń tùbá lẹ́gọ̀ hún náà ó bà lẹ́gọ̀ hún náà tó lọ jẹ́ àbí kìíní jẹ́ kọ́lá láti bá lé fáwọ̀ azab àwọn yóò tàfàdì èyí ìfẹ́ kan gbúra àdìjọ́ ní ìrìn àlùkẹ́ àmọ́ kọ́lọ̀ ti máa dájọ́ lọ kẹ́rù sáà máa bà nígbé kásá máa dìbì ọ̀rọ̀ yìí o ẹ ń bẹnu iṣẹ́ ẹ̀rẹ̀ ti pọ̀nù iṣẹ́ wa ìfẹ́ ọ̀kan tó wà ti pọ̀nù iṣẹ́ wa ọlọ́mọdé wọn ṣe tọ́pù yìí o ọlọ́run ti pè ní yọ́mọ̀ tó bùlọ̀ sàrọ̀ kò sáfì rí o. ká má débẹ̀ tó pọ̀ ní ṣe wá yẹn torí séèkì tọ́kàn wá wà ní ìjárí o màá sì ṣàlàyé ẹ̀ inṣàlá wàláhì làzim لو كان هذا القلب يعلم ما أمامه من المسؤولية من الحساب ما نام في الليل هذا القول لو يعلم ما أمامه من الحساب ما ضحك في النهار قال عليه الصلاة والسلام لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولضحكتم قليلا وكيف لا نص في القرآن فليبكوا فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون ẹ jẹ́ kí ẹ̀rin ni mo ní wọn o ẹ má jẹ́ káwọn ọlọ́run rí ní kẹ́ mọ́lẹ́ kákàkàkàkàkàkà wọ́n dàbí pé àtàwáwù ìtàwọn mọ̀lẹ́kà ní sẹ́rin náà fẹ́ kọ́ ni mọ̀lẹ́kà méjì torí wọn nìkan alal akọ́l ó ní o àrínà àfá àkọsọ pé mẹ́rin ni màlẹ́kà tí wọ́n wà pẹ̀lú wa so tó bá jẹ́gbé ọ̀sẹ̀ àmà tán bá wá sọ bí ti iṣẹ́ tán tán bá wá jẹ́gbé ọ̀sẹ̀ tán wá jẹ́wé tó ń kálukú gbé tiẹ̀ rahimahullah fi ma qila anhu lámà kọ́rọ̀bà wọ́pù wàfáàtì ìgbà tó kù díẹ̀ tí wọ́n bí nàbìlàjú jẹ́ òkú zamani kọ́lé àkó díẹ̀ ló kù tó wọ́n kù fa ogun mi yà àlẹ́ yìí wọ́n á dákú àwọn èèyàn rò kan tó kù ni. wàfi àkùbárì Umar bin Abdulaziz Umar nǹkan pọ̀ lọ́dọ̀ Umar bin Abdulaziz tí ìyẹn lè jókòó sí i àwọn adakú gbàtán wá jí wọn sọ ìkáyà táwọn rí wọn ní rí ìkáyà yẹn tí ìbá ṣe pé àníyàn wọn bẹ̀rẹ̀ wọn ni a ah, rọ àìsí fàtà annel kìyà mọ́ta kọ́dí òkè ìmọ̀ mú ríra mi níwájú ọlọ́run pé àlìkíámọ̀ táwọn sọ ti dé فجيء برجل ثم جيء برجل ثم جيء برجل ثم جيء حتى قيل الآن aina umar bin abdulaziz tí wọ́n sọ pé umar bin abdulaziz rà òun lẹ́jọ́ kan fásakọ́tù aláwọ̀ yìí mo sì ṣubú tí ẹ̀pẹ̀ wọnú ojú mi mo tún dápò èmi ní ìdí dídámú fàókì ọgbẹ́ mi dúró fásakọ́tù fàókì wọ́n tún gbé mi dúró fásakọ́tù mo tún ṣubú Fawqif hatta qala Allah sakit. Awit buat di mana? Kum. Mada tasna'u. Atau mada sana' Kilo isi. Ini dah confident. Torí pé mo rí pé à ah, ilé òṣèṣe ó ti kéré jù. Wọ́n gbé iṣẹ́ síwájú. kékeré. gbogbo eléyìí ó ní fa ìsìtì fi kọ̀lílé wákẹ̀bílé wákẹ̀fílé fi kọ̀lílé wákẹ̀fílé wọ́sọ̀rílé wákẹ̀bílé òfin kankan nínú iṣẹ́ mi sọ̀rọ̀ lọ́sẹ̀ ilé ìwà àwọn ẹ̀rọ. ní ata nàzọ́rọ̀tù anáhùn náà tí mo pé ìṣàgbá kò mú padà wọ́ná. <laughs> kọ́ àná. قل فقال رب العزة غفرت لك ìforíjìn ó ní mi wúlẹ̀ bèèrè pé kí ni yóò tẹ́lá foríjìn àwọn rẹ̀ bá lọ ọ̀nà àjẹ́nà fárọ̀ àìtò ó wà lẹ́gbẹ̀ẹ́ ná kan tí ìtẹ́ náà jà ánà ah mo ti kọjá lọ bá dúró mo ní mọ̀ rọ́jú lálẹ́ yóò kọ́lá man ant tani wọ́n náà kújù anamaru ní abdulaziz kọ́lá ana hajjájú lè kọ́lá wọ́n máa ṣáànú kahuna kí ló ń ṣe ń bí kọ́lá ìnáma àǹtẹ́bìrù máa yẹ̀ǹtẹ́bìrù wàhídùn mo mọ̀ pé mo ti dáná àmọ́ kíní kan wà tẹ́mi ń gbogbo ẹni tí ò bá tẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ní wọn ní tí ìwò ní ọjọ́ bá kíwèé kan yìí ẹ̀kọ́ lọ́wọ́ bá mi wò yàn náà Umar bin Abdulaziz àwọn ají ọ̀pọ̀ pẹ́lẹ́ ìgbà yẹn wọ́n kú. Umar bin Abdulaziz ní tó lè jẹ́ ká máa rírun kan báyìí wọ́n máa ń lọ ń wo sàárè wọ́n máa ń lọ ń bẹ sàárè wò gan wọ́n dúró tí wọ́n wò sàárè àwọn bàbá wọn tí wọ́n pọ́ ọmọ ọlọ́lá ni wọ́n ọba làwọn bàbá wọn ọba ńlá ní tàn sọ yìí ọba ńlá ńlá gẹ̀gẹ̀ ọba kọ́ńtírì ló máa wà lábẹ́ tí wọ́n ìṣèpín ọba ọba kọ́ńtírì nígbà tí Umar ibn Abdul jẹ́ khalifa more than twelve countries láyé ìtawà yìí ló nìkan control gbogbo sham country mẹ́jọ la dápọ̀ yẹn tàbí dápọ̀ gbogbo sham sọ̀rọ̀ bí yàkùn Makkah Madina àbí Baghdad Iraq gbogbo Iraq tí wọ́n sì fọwọ́ mú ẹnìkan pé à ah, gbogbo ẹgbẹ́ wọ́ta under khalifa tó nìkan. wọ́n lọ wo sàárè bàbá wọn wàkánà láyà zúrù alkọbù ilá máa rọ̀fàkọ́ èyí ó láwọn tí wọ́n bọ́bá rìn wọ́n wájọ délé padà wọ́n wọ́n sọ fún wọn pé àtẹ̀ní tí ń ṣe á ṣe gbọ́n kankan tí mi gbọ́ wọ́n ní àgbọ́n kankan ó ní kọ́ọ̀là nàdáni sọ̀rọ̀ yẹ̀pẹ̀ ń pè mí ìdílé bẹ̀rẹ̀ ìrònú wọn ni wọ́n sọ yẹn fún mòún rò pé nàdáni sọ̀rọ̀ kọ́ọ̀là aláṣẹ mọ́dá sọ̀nà tó bí àbá ìka yẹ̀pẹ́ pè ní pé ó bí ní tí mo fà àwọn bàbá rẹ̀ sí ẹbí ní gbogbo agbádá rẹ̀ tó léwu sẹ́lẹ̀ bí ní mọ́dá sọ̀nà tó bí àbá ìka tí mo fà àwọn bàbá rẹ̀ sí ó fi wọ́n lápàlápà nàdá ní tùrọ́bù ó wà lára tí mo wò pé tí ò bá ń sí lánìyàn èèyàn àwọn èèyàn ò gbọ́ kankan kì í ṣe pé ẹ̀kẹ́ ń pè wọ́n àti kọ̀tà bó tí tí wọ́n ń sọ ni pé tí mo rò rí pé hey mọ́dà sọ́nà àhàzà tùrọ̀ bí àbáyé. mọ́rọ̀ náà lànà ọlọ́run bá wa ṣe ṣáàrù ṣàbán ní Ramadan Ramadan àbí يتقدم عليه موسم عظيم تياري وكان يصوم النبي صلى الله عليه وسلم في هذا الشهر كثيرا حتى قيل أنه يصوم جل على المعنى أنا من لا أنكر شعبان أقول وما بال شعبان وما بال وما بال شعبان أمثالي تابان لي قبائل káàgbà wẹ̀ nígbà tá a wà báyìí àti àwọn nígbà tá a wà báyìí áà wọn ti akọrò ìṣàmù dẹ́kùwáyé ìṣàmù dẹ́kùwáyé ni pé balagọ́ ni أن المنادي ينادي في أول أن المنادي ينادي في أول ليل هشام الدستوائي شعبة بن حجاج صحيح ìjáwọn ìjọsùwà ìmọ̀ sọ pé inni ma kharajtu yawman atlubul ilma liwajhi llahi qattu ìjáde ìjọ kan rí kí n máa wáyé mọ̀ kó wájẹ́ torí tọ́lọ́ kò ṣe ní mo tíráì tíráì rí ni kúlù hálìnà. فقال قال شعبة بن حجاج آه ما بقي على وجه الأرض أحد يطلب العلم لوجه الله إلا هشام sáàbá ń bá àrin táwọn sọ ní kí àkáhà náà ṣe ní irú kíláàsì tí ìṣàmù ní ilé ìmọ̀ pọ̀ àwọn náà ìṣìyàn kékeré o tí ìṣàmù bá tún lè gba wájú lára wọn wọn ìṣìyàn kékeré o mo sọ fún wa pé òmèdè bí nàbí òmèdè tọ̀wé orí ìṣújú ló kú tọ́lọ̀ ń ṣerú kan ẹ fún yàn ìyún ti ta wádà débi pé oníkẹ́ ẹ̀kú yàtàkọ́tà bẹ́ẹ̀ ìbádà ti la ìbádà ó ní kankan ní òkú sí lórí dáadáa. náà هذا الرجل هذا الإمام رحمه الله قال بلغني أن المنادي ينادي يقول في أول الليل يوني أين العابدون هل يصلوا àwọn olùsìn lọ́ndà ó yẹ wá sí hàn fọyọkú mọ̀lùbáàdì fọyọsọ̀lù fún mayunadi munadi fi wasafin lẹ́yìn ainal fa'izun fọyọsọ̀lù àwọn olórí rẹ̀ làkáwọn wá kí wọn báyìí fọyọkú mọ̀lùfa'izun fọyọsọ̀lù ẹgbẹ́gbẹ́ pé àkáǹtì jẹ lọ́dọ̀ ọlọ́run ثم ينادي المنادي في آخر الليل باتيه باب الطريق فيقول أين المستغفرون فيقوم المستغفرون فيصلون اللهم صل وبالأصحاب هم يستغفرون ثم إذا أذن للفجر يقول أين الغافلون ما معنى الغفلة الغفلة قلة تيقظ قلة تيقظ kí ẹ mọ́ kàǹkà kún mẹ́gbẹ́ ìrìnìsìyàn bí ti kó gbàgbé torí afẹ́rù ìṣàmù dẹ́sùwá ì oyé mi ṣàbáb àǹfààní àwa ní opportunity jọ àwọn bàbá wa náà àwa tètè gbọ́ ilé ìkáwà tó dàgbà ká kébùn wá tó wù ú tó wù ú so àwa pè láti choose ní pé à ìyá yìí ní nǹkan tí màá sọ fún ogbó mi. alaalẹ̀ ìtàṣàbáàbò yàkú yàrá òdò yàrá man bí máa sọ́nà màṣíbò fáwọ́kúdẹ̀rọ̀hù bí máa sọ́nà màṣíbò. àwọn náà padà ń bọ̀ wá sọ bẹ́ẹ̀ alaalẹ̀ ìtàṣàbáàbò yàrá òdò yàrá man ah ìgbà kan tí mo ti lè gòkè bó ṣe wù mí kó ti padà wá alálẹ̀ ìta ṣàbábà yàrú ìdò yàwó mẹ́rin pa ókú bèèrè ọ̀hún bí máa sọ́nà àmàṣíbò pa ókú bèèrè ọ̀hún bí máa sọ́nà àmàṣíbò àwọn míì lọ́jọ́ ogbó wọn wọ́n gbé àga báyìí wọ́n na sẹ̀ wọ́n wà ní èmi onínáfílà gígùn wọ́n àdẹ̀ ní jókòó sí náfílà èmi onítìláwà lọ́sàn-án wọ́n àdẹ̀ tí ń fi gòkà alálẹ̀ ìtàṣàbá báyàwó òdòyàwó máa ń fáwọ́ obìnrọ̀wó bí máa tọ́nà àrùn màṣíbò fáwọ́ obìnrọ̀wó láìláìlá àwọn àwọn ẹjá lọ́bẹ̀ ká lọ yanjú ìjà náà ẹjá bá wọn parí ẹ̀ ó wà ní pàbẹ́ dúró lé ti yí alálẹ̀ ìtàṣàbà báyáwó òdòyáwó máa fa obìnrọ̀ bí máa sọ́nà àmàṣíbò fa obìnrọ̀ bí máa sọ́nà àmàṣíbò gbogbo wa là á ní tàkà sọ báwọn kan máa parọ́ ni ó lọ bẹ̀rẹ̀ ní ìrọ̀ ni ọkùnrin náà mọ̀ sọ̀wọ́ pẹ̀lú oṣù kàkà. alálẹ̀ ìtàṣàbá báyà rògbò yá ó máa báwo ó bẹ̀rọ̀ ó bí máa sọ̀nà àárẹ̀ màṣí ìbò báwo ó bẹ̀rọ̀ ó bí máa sọ̀nà àárẹ̀ màṣí ìbò. àpàdà ní ìṣẹ̀rọ hà àpàdà sẹ́yìn bá ṣe ń lọ kíláàsì lọ́sàn-án lórí mọ́wọ́ orí àpàdà sẹ́yìn àmáwò ní parọ́. yá á á ṣe ẹwà lóru kùránì ka ìgò yóò jẹ kà tó bẹ́ẹ̀ mọ́. alálẹ̀ ìbáṣàbà báyà òòlù ìyá ọ̀gá sì máa tọ́lá فأخبره بما صنع المشير ní pé àwọn ọmọ jókòó báyìí pé á máa kàkùrá ní sí ilé tí abúlá ti máa gbọ́ ìgbéni náà ti máa kà fún bàbá rẹ̀ irọ́ irọ́ ò ṣe pa ẹlòmíì ohun gan tó bá fẹ́ sọ̀rọ̀ yẹn fọ́mọ rẹ̀ pé àbí wọn ti lu ọ̀dọ́ mi rí o kò ní jágere lórí ara ẹ̀ oníjàgere àríyàn tó fẹ́ kú nínú sàlám táwọn ọmọ rẹ̀ ń sunkún sọ pé látàbùkú aláyà ẹ má sunkún akọ́sù nínú lọ́yẹ̀ àhàdà mo ti gbàdé ọmọdé ọlọ́run fakọ́dé kọ̀tàǹtù sìkínà kùránà fi hàn mọ́dẹ̀ sìkínà alfa sixty thousand mo kà ní ààyè tí mo fẹ́ kú sí ọlọ́run yìí ní ìrìn àjẹ́ ألا ليت الشباب يعود يوما فأخبره بما صنع المشيب فأخبره بما صنع المشيب yóò padà débì kan ìyàwó rẹ̀ gbọ́n fẹ́ di ọlọ́run kò ní fẹ́ dọ̀ láwọn olóòlù pàtà máa jí tẹ́lẹ̀ wọ̀ yóò máa sọ fáwọn ọmọ rẹ̀ pé àgbà bàbá yìí sùn báyìí akọni wọ́n bẹ̀rẹ̀ wọ̀n yìí alálẹ̀ ìta ṣàbà báyá òòrùn ìyáwó máa ń fa ókó bèèrọ̀ òbí máa fọ́nà àìmà sí ìgbò fa ókó bèèrọ̀ òbí máa fọ́nà àìmà sí ìgbò yáà àwọn èèyàn àwọn ọ̀rẹ́ rẹ̀ gan ó jẹ́rìsì kò láyé eré lẹ́sìn wéyàn adọ̀tá rẹ̀ sáńgbàtà kiri wọn àdọ̀ta rẹ̀ tán kò láyè títí tèrè Ibn Jawzi kọrin kan nínú àtẹ́sírọ̀ ó ní kọ́dí ána bàádọ́bọ̀lá mẹ́lìjáhálì ìbẹ̀sọ́rí aṣẹ́ibù sọ̀bẹ̀ hayùnájì ní ibi ìfàárí kọ́dí ána bàádọ́bọ̀lá mẹ́lìjáhálì ìbẹ̀sọ́rí الشيب صبح يناجيني بإسفاري الشيب صبح يناجيني بإسفاري ليل الشباب قصير فصر مبتدرا إلى الصباح قصار المدلج الساري كمغتراري في الدنيا وزخرفها أبني بنا أبني بنا على جرف لها هاري níparí ẹ̀ tó ní ilé ìsáṣẹ́ ìdúnlẹ̀bí ìdúnlẹ̀yàwó tó sẹ́ ìdú bàálẹ́sẹ́ ìdúnlẹ̀bí bàálẹ́sẹ́ ìdúnlẹ̀bí yanjú mìnannárì لتسعيد الذي دنياه تسعده بل السعيد الذي ينجو من النار بل السعيد الذي ينجو من النار ليس سعيد الذي دنياه تسعده بل الذي ينجو من النار ولقد أنا بعد ظلام الجهل إسفاء إبصاري أه هم اللو قد أنا بعد ظلام الجهل إبصاري ó ní bá ti lọ́dọ̀ yìí àmọ́ mo wà ah tí má gbọ́ tòkòtò kí n gbé síbẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀bí tí mo fi rí mẹ́sẹ̀jì látọ̀dọ̀ ọlọ́run pé tó ń múra ẹ mo jí láàárọ̀ ọjọ́ kan ni mo ń yarun gbọ̀n mo bá rí funfun kan bẹ̀ kọ́dé ánàbàdà sọ̀nà mẹ́rìndínláàlè ìsẹ́fárí ebè sọ́rí kọ́dé ánàbàdà sọ̀nà mẹ́rìndínláàlè ebè sọ́rí ẹ̀kọ́ bẹ̀. قد آن بعد ظلام الجهل إبصاري الجهل إبصاري الشيب صبح يناجيني بإسفاري الشيب صبح يناجيني بإسفاري الشيب صبح يناجيني بإسفاري aṣẹ́ibù sọ́bẹ̀ ayọ̀ náà jí ní ilẹ̀ ìfàárí aṣẹ́ibù mú kàn rí owú ni sọ́bẹ̀ àyàní kọ́làtọ̀ bàyá lóhú bí fún mọ́rọ̀kùn èmi tí gbogbo yóò dúdú kẹ́kẹ́ fún ní coiling mo bá kàn ní à ibi tá a ti ń ṣe bọ́wọ́ náà mo jí ẹyọ kan náà ní níbi wà wàláì mẹ́sìgì ní látọ̀dọ̀ náà àhántà mú sẹ́rí ní kọ́gbọ̀lọ́wọ́ tó ti báwọ̀ tó ti báwọ̀ á lọ aṣẹ́ ìlú sọ bẹ ayò náà jí ilé ibi ìfárí sọ bẹ ayò náà jí aṣẹ́ ìlú sọ bẹ ha yóò náà jí ní ìfárí ń pè ní ìjẹ́ àlọ́ náà aníjọ́ nìta ń lọ ibò ti sinmi tán lèlú ṣàbà bí kò sọ́rọ̀ kọ̀sírùn fásitì mọ́bù tẹ̀dìrọ lèlú ṣàbà bí kọ̀sírùn fásitì mọ́bù tẹ̀dìrọ Ìgbẹ́ ohun tó wà ní ìsàtẹ̀lẹ́yìn. Ṣé tóbi? ليل الشباب قصير فصر مبتدرا إن الصباح قصار المدلج الساري إن الصباح قصار مدلج الساري ó ní ní ọ̀tọ̀ ọ̀rọ̀ mo lè di sáré ó ní à lèlú sábàbí kan sí ro àsìkò tó kéré ju àsìkò ọ̀dọ́ ni nǹkan méjì ní ti máa di ó kéré ìyẹn ti tó ó ti bàlágà ẹlòmíì ti bàlágà láti thirteen kò sì gbọ́n tó fi di thirty two àti thirteen ni pé. بدأ بدأ يكتب عليه wọ́n sì ń sọ tó fi tàti tú ìrìnṣẹ́ ẹ̀wọ́n ọ̀rọ̀ rí ìdájí lẹ́yìn ṣàbá bí kọ̀ sí irun pásírí mọ́bọ́tẹ̀ dìrọ ìnáṣọ́bà kò sọ́ọ̀rọ̀ lómọ́dún ìgbìsàárì iná sọba àbùkọ́rọ̀ owó lè ní sáàyè. Nǹkan àkọ́kọ́ ni pé kí wọ́n ti sọ pé èèyàn ti bàlágà ẹni ọ̀pẹ́ ayé ìléwu gan. Àsòtà bàlágà àti wà in charge of our senses of our brain. Ọlọ́run ní tọ́mánikẹ́ni kọ̀ọ̀kan wá ní ìsìnkó ṣe àkáǹtì 13 to twenty rẹ̀ pé bóòlù ti lò ó yóò ní a lọ́wọ́ sí tùfì ìzárí kàdà kọ́tù náà à tó bá jẹ́ ìrìn wọn fẹ́ fi pèsè orí ìwọ náà. lẹ́yìn ṣàbábì kan sí irun pásílì mọ́bọ́tẹ̀lì ọ̀. إذا صباح صار المدلج الساري إذا صباح So láàrin ẹ tó mọ̀ pé láàrin 13 ọ̀hún sí 20 ìwò lè fi kìí rò fún wà ìjẹ́nà. Wọ́n ò ní gbé dọ́dọ̀ ọlọ́run tó wọ́n fi dájọ́ fún àwọn pé ah, iná ni ó tọ́. O sì wá gbọ́n ọlọ́run tó kẹ́ ọgbọ́n láti 20 sí 30 tó fi tún fèrè oṣù rárá ìwò mọ́ sọ pé àìní ní àwọn oníṣẹ́wò yẹ̀ tó ti fẹ́ kọ́ wọn ẹlòmíì kìí ṣe twenty ló ti gbọ́ o ẹlòmíì pé twenty five kò tó gbọ́n ẹlòmíì pé thirty kò tó gbọ́n wọn wá máa pè ọ́kọ́ ní àìní eighteen years náà wà tó ti wé kan á sì jọ dún wájú ọlọ́run náà ní ilé báyìí tẹ̀lé. I will miss the road. I will be left behind. Uh, uh. إن الصباح صباح المذنب الصاري إن الصباح صباح المذنب الصاري ẹni tó mọ̀ pé òun ò ní rìn rìn ẹni tó mọ̀ pé òun ò ní rìn rìn yìí káàjọmọ́ ẹgbẹ́ ká wò ẹni tó mọ̀ pé ìrìn yìí sí ilé rìn láéláé kó gbọ́n bá mi bẹ́ẹ̀ tẹ́rù rẹ̀ ní wọ́n páàkì lọ́kàn torí pé ẹjá dépútà lọ́nà ẹjá dépútà lọ́nà lè yẹn wọ́n sọ ta ẹjá dúró bíbá káṣẹ̀ sí nínú à òru ó bára lọ́nà ẹjá dé òru rẹ̀ ní ojú rẹ̀ òun bọ̀ tán ṣeré pa gbódé ní ìnà ṣàbá bá kọ̀tí òun fákìrì gbogbo tẹ̀ Iná sọ́ba àkùsọ ọ̀rọ̀ ni mo ti lè yí sáré. Ẹni tó bá ti mọ̀ pọ́nà jí, ó ti lè dìdì márùn-ún. Ó ti mọ̀ pé òun rẹ̀ lé o. òru ọ̀nà ilẹ̀ ọ̀sán rẹ̀ ó sáré gán ẹ̀rí tí mo tẹ̀yí ni àwọn ríran lọ́sàn yóò yá wa. ẹ̀yẹ ló dọ́ra jẹ́ pé ìyá àlàmọ́ gan yọrọ mìíràn àyà ti dùn ìyá wọ́n mú tó ń gan bí ti di kí á máa mọ́ pé à wàláhì ó yẹ ká lo táìmù wa ní ọ̀dọ́ ìdíbi pé ó yẹ ká débi pé wọ́n lè mọ́ fún wa lálẹ́. tá a bá kú yóò أنه مات شهيدا شيخنا وأخونا أبو سفيان رحمه الله تعالى رحمة واسعة اللهم قدس روحه láyé láyé tí ìbá ṣe bá ti ń sọ táìmìkà ń sọ tí ò tún dáa lójú náà táà sí ìrùn pé yẹ kí ìlú tó ti wà lọ́kàn wájú ní pé àà mo bá fún òwe ẹ̀wọ̀n á ní fún mi àtún ìmájì pa lálẹ́ kan alẹ́ tọ́lọ́wọ́ bá ń wo lọ́dọ̀ sí ẹ pé iná òun yọ̀rọ̀ òun náà ń bá ẹ̀yìn dá fọ̀nàrọ̀ orúkọ rí gbà tí wàá ní mo ti yọ̀ǹd àti láàfọ àmà sọ bẹ́ẹ̀ àwa ti yọ̀ǹd náà ọ̀lọ́ gbà

lè gbàtà ìlú lẹ̀lẹ́ ìdòdìyàwó tó fún ìlú kìí ṣe olórí rẹ̀ tí kàjọ pé á ah, ẹni ayọ̀ olè tó jẹ́ pé ó wo tó ń ti àti ìgbìmọ̀ ayé wà ní ah, at my age at thirty mo ti kọ́lé kódà twenty four mo tẹ̀ra mọ́tò mo kàn pẹ́ díẹ̀ kí n tó kọ́lé ni mo lè bímọ márùn-ún at thirty five mo níyàwó méjì kí ló wàá bí ìdúnyà tààrà mọ́ni. إلا ما قصد بالله يا ليس سعيد الذي دنياه تسعده kìí ṣe tó ṣorí ilẹ̀ tó gbogbo lébà tó ní at least wọn ò lè léyìn wálé ayé kan láwá àti nígbà tí jó ní ìlàwà gùn lè sáṣẹ́ àìdò lẹ́rí ìdùnnú yáà sẹ́yìn lóòrùn بل السعيد الذي ينجو من النار بل السعيد الذي ينجو من النار tó bá fọ́ báyà kan lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí pé àwa ti gbúbí jọ́gbà tó ní yìí sọ pé ṣe ti bọ́ lórí wàhálà náà ni ìsáṣẹ́ ìlú lẹ̀lí ìyá òṣèlú ìlú báyìí ìyá ìlú ìnánínáàrí بل السعيد الذي ينجو من النار ìsínú téèyàn fi sọ pé á ah, orí gbé ó sórí rẹ gbé títọ̀ sẹ̀yìdì lẹ́bi dùnìyà ó tó fẹ́lù bàlí sẹ̀yìdì lẹ́bi yẹ́ndù mí nànà gbogbo àwọn nǹkan wọ̀nyí àkàfi ń gbélé ayé ni ṣùgbọ́n títọ̀ sẹ̀yìdì lẹ́bi dùnìyà ó tó fẹ́lù yẹ́nzuru ilà máa mọ̀táàhùn lọ́hùn subhanahu wa ta'ala min umuri duniya fa yusidu huzari فيكون أنا والله مسعد أو بل أنا مسرور بل يقول بالاضطرار والله أنا سعيد yóò rí ojú ti nǹkan gbogbo ń táwọn èèyàn torí ẹ̀ ń ṣe ẹ̀sùn ní social media àlẹ́sàgbà buhari kásìlmáàlì kódà wọ́n tó display tẹ́ra kìíní kan ó ti tẹ́ra Lamborghini àwọn ẹni ríṣẹ̀ mi ní pé lè sásá ìlú lẹ̀ bí bá lè sáré ìlú lẹ̀ bí àìjú mi náà bá lè sáré ìlú lẹ̀ bí àìjú mi náà ṣùgbọ́n bá lè sáré ìlú lẹ̀ bí àìjú mi ọ̀kan قال الله عز وجل في سورة الأنبياء أفحسب الذين اجترحوا السيئات أم حسب الذين اجترحوا السيئات لا أن نجعلهم الذين آمنوا وعملوا الصالحات <laughs> جافية فيها ha ọlọ́ni samihuli istahuli قال الله عز وجل في سورة الجاثية أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا àwọn tí wọ́n ń ṣe yahoo yahoo tí wọ́n kó olówó tí wọ́n wá ń sakọ sáwọn onígbàgbọ́ táwọn olówó wọ́n fi owó ẹ̀sẹ̀ sakọ sí wọn. bẹ́ẹ̀rù pé wàá di nǹkan kan náà pẹ̀lú wọn ni. àwọn tó yẹ pé tóun náà bá fẹ́ wúwo ìbálòwò jù ọ lọ ṣùgbọ́n òun pé ẹja wà wálé kí àwọn mi. ọlọ́ni anàjẹ́ aláhùn kàlẹ́bí na ámànú wà ní sọ̀rọ̀ ha ẹ̀fẹ́ ká fi yí wé àwọn ilé wọ́n gbádùn wà ní èsì bí tó wà ní èsì yẹn òun wà ní títí ṣe tìláwà pé èsì ìparí wé ìlú tèmi ẹni tí wọ́n ti ló ń tẹ́ke òun fẹ́ parí wíìlù àà ẹwà gbọ́ sàwọn àmì màáyá hóòmù wọ́n mọ̀mọ́ tòhùn tó kù mọ́ dọ̀là yìí táà máa yàtọ̀ mọ́ bẹ́ẹ̀ náà bá tó wá dé mọ́sáṣẹ́ ní àwọn anìkẹ́ fi jẹ bàbá àdínì ẹ̀sìn ló bàjẹ́ tẹ́yìn fi jẹ bàbá àdínì ẹ̀sìn ló bàjẹ́ bẹ́ẹ̀ ó yẹ kẹ́ láwọn ẹni ọlọ́run kẹ́ bú sẹ́kùn yìí níjọ́ tí àwọn àfáà náà bá ti fẹ́ mọ bá yín kọ̀m̀pìtì ló jẹ́ kí n tẹ́ ẹ ní ọmọ ẹgbẹ́ lójú àfáà náà nìkan dáàfáà náà fífẹ́ Ah, àná nìkan gbàtà àfáànù bá sí àtọ́ ní owó ìyàwó àti owó tọ́lọ́hùn tọ́lá ni à ah, ẹ̀lọ́ forí ní ẹ̀sà kọ́ wá tó bí báyàn débi pé ọmọ ìyàwó gbọ́n ni ní 24th century níta gbangba 24th century níta gbangba nílùú tó lọ́ba tó níjòyè kí yẹn láyà bísmìlá pẹ̀lú kọlọ́n bí i sáàni rọ̀túwìlá pẹ̀lú pé ọ̀rọ̀ anábì náà láti jẹ́ fún àlàmì ń bari rọ̀túwìlá láwọn àyè fáàfin sọ̀rọ̀ lọ fi hàn àógbọ́nì òní kankan ógbọ́nì hárọ́lọ́. قال ابن الجوزي يا من إذا صلى صفصف وإذا كال صفصف ثم قال إذا صلى صفصف وإذا كال صفصف وإذا أصبع تخلف أو إذا دعي تخلف ولا يؤثر فيه زجر ولا تحفيف ولا يؤثر فيه آه كيف قال رحمه الله قال فيروم أن يلحق بالصالحين wọ́n yẹ pé gbogbo náfìlà rẹ láyé ṣọ́ọ̀ṣọ́ọ̀tì o níjọ́ kan tó yẹ pé pàtẹ́ sílẹ̀ sí mọ̀rọ̀ já mọ̀rọ̀ wá ebi alimahudu yọ̀rọ̀ jà ليس السعيد الذي دنياه تسعد بل السعيد الذي ينجو من النار بل السعيد الذي ينجو من النار شعبان لا وعيبت اجيك انا في وقت àánú àwa ọ̀dọ́ àrùsúnà ìṣẹ́lẹ̀ bada àmìnà pẹ̀lú ara mi ọ̀pọ̀ شهر صيام شهر رجب حكمه صيام شهر رجب حكمه بدع يقولون بدع ولكن شهر شعبان بدعة كذلك أنتم صابتون إن بدعتم نعم صحيح ولكن هذه السنة أخرجه البخاري ومسلم وغيرهما wáyínà ni mo bọ́ di ẹ̀rù. àwọn atáàsọ pé bídà iná kú mọ̀ bí ìbàdàtì láì bí sọ́nà kí bí sọ́nà ló ti wá dé láyé ohun mu ilà ìfọkùn ilà tahkim ṣé báwa ta ní bídà ní iṣẹ́ yìí má tẹ̀ sí ìgbà tó ní òbí jẹ́ bídà o. قال رسول الله صلى الله عليه وسلم شهر شعبان يغفل عنه كثير من الناس ما معنى يغفل يقل فيقتدهم فيه ويرفع العمل فيه تبعت وادي اه wọ́n ti sọ̀bíti ìwé wa látún ogun ọdún ìsẹ́rì tó fi ṣe kìíní kan wà wọ́n parí ìwé rẹ̀ lọ́dún ìbáyìí ìṣàbáyìí wọ́n sọ̀bíti sọ́lọ́ lóṣù yìí أخرجه أحمد والنسائي من حديث أسامة بن زيد tọ́ba sọ ní ìdí àtọ̀ abẹ́ Ramadan ó tún fún arọ́ Suleiman ẹlọ́fítajà rọ́ Suleiman ẹlòmí inú Ramadan ti ṣó pé kò lè ná gan ní jàbá nǹkan tó kó jáde lé pọ̀ wọ́n ní tọ́ba fẹ́ ní rọ́ Suleiman gidi inú Ramadan bẹ̀rẹ̀ láti jàbá wọ́n pè ní ṣáàrù ìkúrọ́ ìmáda لأن القراية يكثرون فيه تلاوة تلاوة القرآن لماذا؟ تمرينا استعدادا لرمضان أنتم تعلمون في حياتكم لكل من امتحانات قيمة يسبقها ما يسمى موك أينما تقول إجزام تباتي لا جرعوني كي موكي فقوى شعبان موكي رمضان محاسبتنا yabtada min هذا الشهر، shahr especially àwa tèmi wojú wa yìí tá àti lọ́sà tí wọ́n tí ma wọ́ wa wá sí ìjọpọ̀ ọlọ́njẹ́ àrí nǹkan ti kó ajínà ṣàrù ọmọdé ṣàrù ṣàbá ọlọ́njẹ́ sí sábà bí àti rí nǹkan ti kó ajínà ṣàrù ọmọdé ilmu al-hisab ilmul hisab mo fẹ́ kákànfẹ́ ní ṣe ṣàbán bóyá ká dúró sí ní inshallah so that mi fẹ́ kọ́rọ̀ ṣàbán wa ká mọ́ fún ní attention tó yẹ ká fún rọ́jà àbùkàn lọ ni ó wala tazlimu fihinna anfusakum ó wà ní rọ́jà So ṣàbáà ló ti lé mi ó yẹ ká ka Quran tó pọ̀ ọ̀gá nínú ṣàbáà ó yẹ ká gbà nínú ṣàbáà ó yẹ ká gbà wẹ̀ dáadáa àwa táwa jẹ́ ṣàbáà ká àmọ́ ṣàánú àwọn àgbàlagbà pé àwa sì lé káyìn sí wa sẹ́yìn ìbá lè gbà á mọ́ àwa lè gbà á. لقيام قال الله عز وجل الصيام لي من حديث القدس وانا اجزي به اضافته اضافه التشريف الصيام لي mo فكان الصلاة لغيره وهو لا rẹ لا هذا الذي هذا إضافة التخفيف يجي إضافة التخفيف لليه لأنه اللغة إضافة التخفيف من اللغة وليه ولتكلمين إضافة التعريف لليه من اللغة لأن الله معروف أي عفوا لأن الله غير ليس بنكرة táwọn sọ pé màá rọ. sọ̀rọ̀ táwọn ń pè ní ìdọ́fà tó tẹ̀síìsì ní ìdọ́fà tó máa wá bá ismu nakira kitabu ìsáàgbẹ́ni ọ̀tọ̀kùnú ìdọ́fà òun ìdọ́fà tó tẹ̀síìsì. bẹ́ẹ̀ náà ni tí wọ́n tó tẹ̀síìsì ìfanamọ́ ní tẹ̀síìsì kòtòkúyà ìdí ìrẹ́ nínú oníṣẹ́ pẹ̀lú ló eléyìí tó ní ṣe pẹ̀lú gba àwẹ̀ ṣàbán gbà ọ̀làǹtọ̀ àwẹ̀ ṣàbán ẹgbìyànjú ẹjá gbìyànjú ẹjá gbìyànjú ẹjá gbìyànjú tọ́lọ́ bá ṣàmì iṣẹ́ náà ni wọ́n fi wáṣẹ́ lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ rí ni wọ́n ti tẹ́yìn bá ṣe dáadáa nínú ṣàbán ọlọ́run ṣàmì gbàgbó ti wá ṣe àjẹ oṣù iṣẹ́ ṣe dáadáa nínú ọmọdọ́ iṣẹ́ olóore ẹ̀mọ́gbàgbọ́ pọ́ǹtì iṣẹ́ olóore làtúwáṣẹ́ lórí lọ́dọ̀ ọlọ́run tí olórin náà lè yóò ṣe tọ́lọ́wọ́ fún ọṣà àwọn ìlú mẹ́wọ̀n wàlẹ́bí na jẹ́ àdúgbò náà lánàá àdì àdáhù tó bù lánà lọ́mọlọ́kà torí pé ẹ̀rí ẹ̀mí wàlẹ́bí na jẹ́ àdúgbò náà ẹ̀rọ àwọn tó gbìyànjú lójú ọ̀nà ọlọ́run lánàá àdì àdáhù tó bù lánà á fún orí nǹkan mẹ́ta fún mi ṣe kó dáa like a business ó ti ń ṣe lé wọ́n ti ṣe dáa wọ́n tó àwọn míì torí pé ṣe dáa ni wọ́n fi introduce the tó bá lọ́jíkì ilé ayé dáná abẹ́lọ́n kó gbà níjọ fún wa ká lè ráyè dáhùn ìbéèrè nìkan tó méjì ẹja dúró báyìí lórí iṣẹ́ ọ̀rọ̀ ọ̀dọ́n àwọn táwọn náà bá ní àǹfààní àti ráwọn èèyàn létí wọ́n jẹ́ dákẹ́ wọ́n jẹ́ ká dákẹ́ lágbègbè wa ẹja ráwọn létí Ramadan àwa káwọn bàbá wa mọ̀ rí wa lára ẹ̀mí kan ṣe 90 ẹ̀mí kan ṣe ẹni tó tó bá di ṣàbá tó bá rí pé àwẹ̀ wa ń pọ̀ káwọn níṣẹ́ rí pé torí pé kò sẹ́rì gbàtẹ́rì wà wípé àjọ ń gbà ní. tó bá ti wá di bí báyìí ẹ̀gbọ́ kọ́sí àwọn ẹlòmíín yóò ní tí wọ́n dìbò. ìfẹ́ ọlọ́run làwọn bàbá yẹn náà ní débẹ̀ àwẹ̀ ọ̀dọ́ gbà tó sáyẹ́nsì wájìbù ni wọ́n nígbà ó ní téèyàn máa ń gbọ́ yín téèyàn tó sọ pé èmi náà gbà. nígbà tó lọ́sùn ní pé yàwó àwọn òbá wọn gbà á lọ́nà tí wọ́n ń gbà gbà ìmọ̀ lórí wa o máa lọ tẹ̀sí àwọn òbá wọn gbà á lọ́nà tí wọ́n ń gbà gbà wọ́n ní ẹgbẹ́ ẹgbẹ́ ilé kàrọ̀tún lè la sọlọ́lá káfí yá ni ọ̀tún lè la sọlọ́lá. Yes, yes, ẹni tó bá jẹ́ pé wálídà wa bá sọ wá ní wálídì wa òní nìka ṣe èsì gáńtà fi gbé o ṣàlà wálídà ló wálídà. kí ni ìdájọ́ ká fi ai ṣe àwọn ọmọkọ́ sẹ́yìn fídíò tó dàbí pé ìtọ́jú kí ni ìdájọ́ ká fi kámẹ́rà ya fídíò kàkàrà ní níta ìbá fi yàtọ̀ ìbá fi ṣe lẹ́sìtà lọ. pé ká fi ai káfí ya fídíò ini ni ìdájọ́ káfí kámẹ́rà ya fídíò ẹ̀lẹ́ ìfóònù kí ni ìdájọ́ káfí ń tẹ́ fi yà àti tẹ́ fi ṣe nínú nǹkan náà fi bá fi fọwọ́ bá nǹkan náà fi làákì fọwọ́ ha nǹkan náà fi bá fi fọwọ́ bá fi ó Allahu a'lam alóbi bèrè aleykum salaam salaam ẹ mọ́ ọ́n tó lè

bọ̀tàrọ̀wé kí la lè sọ nípa kí la lè sọ nípa adadu rọ̀kàáti tàrọ̀wé fi Ramadan tàrọ̀wé náà ni kìyàmù lẹ̀ zamani ló jẹ́ kó ó yàtọ̀ ọlọ́wọ́ àlà ìyapa iná wà náà so kìyàmù Ramadan ṣáàlékí ju mọ́kànlá ni wọ́n gbà wá pé ànábì máa ń kí sallallahu alaihi wa alihi wa sallama alimami Bukhari òfin ní ọ̀tí wọn ni pé àlèkí mẹ́tàlá tó mẹ́tàlá yẹn làwọn mú taqlidan aw ittiba'an lilimami Bukhari ó dọ̀ ẹ̀rí imam Bukhari ó yé wájú àwọn yòókù lọ so Imam Bukhari thirteen Imam Bukhari sọ pé èèyàn lè gbà alábọ̀ hìr kàlámì mìíràn náà wà. àmọ́ téèyàn lè yànjú bẹ́ẹ̀ lọ àwọn kan sọ bẹ́ẹ̀ ètò kan wà fúdọ́ lè kéèyàn ojú ayẹyẹ wà kọfà rọ̀ṣúlù bá ìsọ̀ bá a sọ̀rí ìwọ̀n jẹ́ àmì àdìsá bẹ́ẹ̀ náà bá a sọ pé anáwó àdìsá àìsàn náà rọ̀jọ̀ lánàá ìdá àìsàn rọ̀ta rọ̀kà. ضم إليه اثنتين على قول البخاري رحمه الله ويكون ثلاثة عشرة ركعة ثلاثة عشرة ركعة جرت إن شاء الله أما 23 25 تأتي يقول به هذه المذاهب من الأئمة ونانو وأنا والله أعلم أرى غير ذلك أقرب إلى من الصواب إن شاء الله الله أعلم أمون نعم أمون Thank you. ṣé nífàásì ni láàárín ẹ̀mọ́ gẹ́gẹ́ ló ní ìbéèrè náà ṣe èèyàn dáhùn pàtó yẹn bíkọ́ ẹni yẹn ní ìdí òun dáadáa ṣe níbi ìdí náà ló ní ìyapa inú wà ní pé tó bẹ̀rẹ̀ bá so ìyẹ́tẹ́jẹ̀ bá dúró tó bá tún bẹ̀rẹ̀ padà haida kiri fáàsì sí àpàlà níbi ìdájọ́ ẹnu ìṣọ̀ká ní ti sọ ẹgbẹ́ tẹ́tẹ́ ẹ̀yọ́ mẹ́ títí bọ̀ hókun haida ní hókun ìfààsì ó dà wọn máa fi wọn pèrè àwọn orí àlàlá ti sọ fún Aisha anafasi ayé ń dáhùn ẹ̀lọ́sẹ̀ tí ń bọ̀ ìṣàrọ̀ àdúrà ń pàṣẹ gbogbo àgbáyé tó wá sí ní ìbéèrè ayé sọ olúwa lè tẹ̀sí bọ́ ọlọ́run ṣẹ́ nìyàn ṣáàlá. Náà, ẹ̀wọ̀n, àmì ìyàmẹ́tẹ̀. Ẹni tí ó gbà tẹ́lẹ̀ tí àwọn bá dá sí ìdí tó lè gbà bẹ́ẹ̀, káwa ò bá ti sọ pé àṣìṣe pẹ̀lú bọ́ìlù àdìsí ìdàǹtàkọ̀ ṣàbá alákòóso. Táàbà ti tẹ́ pẹ̀lú bọ́ìlù àlègbà. Ẹ̀sìn ìjọba ti fi máa ń ní kan ló wà kan ọlọ́run àná bọ́tẹ́ tó wá ní pé vọ́ọ̀rì rẹ̀ ló gbàgbé kí nígbà ìṣó pẹ̀lú hadith àmọ́ vọ́ọ̀rì rò hadith ṣé yọ ni òun nígbà èmi sọ pé wọ́n ní ìlànà látọ̀rọ̀ ṣàbán ọ̀là tó tó mọ̀ ọlọ́wà nẹ́sẹ̀ àìsàn. àwọn náà sọ̀rọ̀ wọn ìjà kọ́ wọn ní nàìjíríà àwọn òtíbi tí wọ́n ti mọ́ tu wálẹ̀ àfọ̀nà méjì ẹgbẹ́gbẹ́ ìjà ojú nìtọ́ àwọn màláíkà tí wọ́n kọṣẹ́ wálẹ̀ ibi méjì pé ni wọ́n ti máa ń kọ̀ yín sí wa tá a bá ń súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹni tó jẹ́ mùsùlùmí tá a gbà yàǹda lọ́dọ̀ òbí ẹ̀ tí wọ́n fún wọn níyàwó ẹlẹ́tọ̀ọ́ wọn ní fẹ́ẹ́ rí wa láti ṣàpọ́nlé àwọn obìnrin wa. bí ẹ bá ti jìnnà wọn máa wò rẹ̀ ọkọ̀ kà ṣàpọ́nlé láìláìlọ́lọ́ wọn kà ṣàpọ́nlé àwọn ìyàwó wa láyé ẹ̀rọ lẹ́yìn náà nígbà tá a bá ń ṣẹ̀gbìn wọn ni fẹ́ wù agbára but ọ̀rọ̀ ìrù làjílà ò tọ́ka sí àwọn àpá ọ̀rẹ́ wọn ṣe tìǹbà bẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ mi tó yí báyìí tó àwọn wà pẹ̀lú àwọn kátàbà àwọn tí wọ́n wà pẹ̀lú adáyé wọn ti wá bá ọ̀rọ̀ dàbí àjọwọ̀ gbogbo ìgbà ọlọ́wọ́ àlẹ́ dúró àìsàn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت Assalamu alaikum warahmatullahi wabarakatuh